إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أول قوة موليه ajinanaika yani orihinan ini horojo ini rai akahi atocecehi ulena tulohulehu atikena onon to mori sallallahu alaihi wasallam ni jira horo maka wa madina anasere ihoni anyi ruhina anyi inu ho anase kohiri When he was in India, 2013, Omori Osi, Awo Omorika, العقيدة الإسلامية من الكتاب والسنة الصحيحة العقيدة ويدعو دار صوتنا إيه إسلام أنا أقول إن هذا هو كتاب نو مريه أتي السنة أتي وزنتو مري صلى الله عليه وسلم الصحيحة أنا جاتري ní gbogbo òsì tí lórí náà na kàrẹ́ náà inú ìwé náà ẹni ọ̀sán náà ọ̀nà ẹ̀rẹ́ alùwàlá owó wàrùbà àgbàrọ̀ ìlú islam amẹ̀wòrìká èyí kó mórí yìí yìí ṣe asiri dị àṣírí bí àwẹ̀ ọ̀sẹ̀ tẹ́sí ẹ̀hún bí ìṣùṣù ẹ̀hún bí àmàṣẹ́wòrìká yìí ṣe ẹ̀wọ̀n tẹ̀rẹ̀ ẹ̀yìn tí wọ́n gbọ́ níṣẹ́lá gbọ́ gbọ́ like esu iwe gwansi ya nke na go islam na ma wo the more another tuno is an uh, and lead and new one in us aka the more another one ya do na ka he na more no nyimodi ya me do isha nda i'm sorry da ka chi na yo ono we alwala wal bara they so omori

ذاك علينا نسمي ونجن وكا أولياء الرحمن وأولياء الشيطان ولي أمره أناك أغنى ينفع ذاك أكو ولي ولي كلمة نون أورو إني إتمان أبوك أشلي رابتي أني معاني عديدة أني أتما إليه وأكو ولي أكو نون ولي أوين أكو أتوه ني guardian الله ìmára ọ̀rọ̀ náà ẹ̀ka ọ̀nà ọ̀nà ọ̀nà dọ́wárí ọ̀nà ìọ̀ndàní wẹ́rẹ́ ẹ̀yà ìní fẹ́ gáìdì ànánìwẹ́ lóun aṣọ rẹ̀ ọ̀nà dúró kan ní wòlíì ẹ̀nẹ́ wọ́n tán wá wòlíì nínú koran so that is wòlíì then the meaning is ọ̀nà take care of affairs ọ̀la ọ̀nà look over our visa requirement ẹ̀nà ẹ̀ka wọ́n kẹ́hìn ọ̀rọ̀ gúúsù nítorí adùnhùn ní skúlù nàṣọ́rẹ̀ wéè ní ṣọ́ ní lága aya wòlíyà ọ̀rẹ́ ọ̀dọ́ múlíyà kaka fáǹkì húnná bí i ní fáǹkì tó wá ní yọ́nà yọ̀ndé àmì hadith tó múlẹ̀ nukú kaka náà dọ́kà lánìká ìlàbí wọlé yìí enyo igi àákànyẹ wòlé yìí ṣé wòlé yìí ló na gbọ́dọ̀ náà na náà jẹ́ na yẹn náà kan máa fẹ́ gá o abraham yìí kó ìtumọ̀ nìkẹ́ náà wọ de yọ. dẹ̀dá lẹ́yìn wòlé wòlíì ọ̀nà ní àlùwọ̀lá wọ̀lùbárọ̀ ní àkàwọ̀ wòlíì ọ̀gọ́nà ẹ̀ka ọ̀wọ̀ta owó ìṣọ́ òṣù tí